بسم الله الرحمن الرحيم الحمد لله الذي سمى فينا وعظمنا وأنزل الكتاب واحكما وأرسل محمدا بالحق وعلمه ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم أدوكم الله أترك أترك موت شلون صلى الله عليه وسلم أجل كوي كان داتي سفي كوي يجلو نور من القرآن إذ في ذات الأمور أنا صلى الله عليه وسلم èyí tí burú jù lọ́nà àlámọ̀rí òní tí agbélẹ̀rọ rẹ̀ sí mẹ́sìn gbogbo agbélẹ̀rọ ṣe sí ìṣúná ní gbogbo ìṣúná sì ń takò sọ́nà àti kòlíṣẹ́ rẹ̀ gbogbo ẹni bá rú àròsọ tó tẹ̀lé fẹ́nu rẹ̀ tó dáadáa dálẹ̀ nínú ẹ̀sìn yóò sọ ìyànà o kó náà kó lẹ́nu àtẹ̀yìn kúrò níbi ìyànà ọkùnrin ọ̀dá burú ṣákárú pé ó ń sọ náà máa sọ́lọ̀ lọ́wọ́ àlẹ́nu sọ́lànà ó ní àlàáhùn lẹ́bi bẹ̀rẹ̀nà ọ̀bẹ̀rẹ̀nàmù máa sọ́lá àdéhùn tí ń bẹ láàrin wa àti wọn kókó tá a dàmúrẹ́ rẹ̀ láwọn àtọ́lọ́ọ̀ba òun náà nínú kíkí kọ̀mọ̀ntàrọ̀ tẹ́ náà kọ̀kọ̀tàkọ̀ ẹni bá gbèrò ní ìlú ẹni bẹ́ẹ̀ láti gbèrè yìí àdéhùn ìlọ́dọ̀ ìlọ́mù tó lè rí ó ṣe dédé ayé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala nígbàtọ́ náà sọ pé fàìntàbù tó ọba tó bá wà á kọ́ mùsọ̀dá tí wọ́n sì ń gbèrò dúró wà á ta òṣàgá tí wọ́n sì ń yọ gàgá fàìkwánu kò fi bí ìgbà náà ni wọ́n tó jọ màá yá ayé lẹ́sìn àtọ́lọ́run bá ń kíyèsí fún wa pé àti ìtòrókọ nìkan lọ́mọ àyà wa lẹ́sìn àbí tó bá jẹ́sẹ̀ ni pé ó gbé òkú ẹ̀sìn dúró ó kíọ̀n ẹ̀sìn ìyọ̀nà ká. kí ni òkú ẹ̀sìn náà àdúgbò ni ó sì máa gbé dúró ó sọ ọlọ́run bá tọ́lọ̀ lọ́rùn àlẹ́nu sẹ́lẹ̀mù ó ní ìlànà lọ́dún rí wọ́n bẹ́ẹ̀ náà ṣèkì wọ́n kú rí tẹ́wọ̀kì ọ̀sọ́lá dájúdájú òfin àti ìbẹ̀ láàrin kí òun máa jẹ́ mọ́mìnì àti kí òun máa jẹ́ òǹṣẹ́bọ tàbí kó sì máa jẹ́ kékeré òun náà ni gbígbé tùsílẹ̀ rẹ̀ èrò kíkí àṣẹ́ni tí ò bá ti kírun ìmọ̀ kó máa jẹ́ kékeré tàbí kó sì máa jẹ́ lẹ́gbọ̀n àwọn onímọ̀ ṣàlàyé síwájú pé eléyìí ò sọ ní tí ò kí lákòókò kan ní kẹfìrí ò tàbí ń gbàtà kàn rí pé kò kì í lẹ́ẹ̀kan náà láwálẹ̀ lóko òkúkú torí pé màá sábà tàbí yàkí ni لا يرفع إلا بيقين أو لا يرتفع إلا بيقين انت بما فلو ما دادو a ò lè gbé kúrò àti pẹ̀lú àmàdájọ́ ọ̀hún nígbà tó olùgbàgbọ́ léèyàn kò tó fún wa láti gbé kúrò pẹ̀lú ojú àti nígbà dájú wípé irú ẹni bẹ́ẹ̀ lábẹ́ ọ̀kan pé ìrún ọ̀dá nínú táàmù àti àbóhùn gbàgbọ́ mọ́ nínú òun àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run pàṣẹ wa ìgbà náà àbí kò kí lákòókò kan sàháwùnà àwòdà sí à lẹ́nu tó ti ráre àbí tó ti gbàgbé rẹ̀ ìmà ni àkúnà múra sẹ̀kàn àwòfà sẹ̀kàn nínú kó máa dóbìlẹ̀ jẹ́ tàbí kó sì máa jẹ́ mọ̀nàfìkì àti ìmọ̀ yára máa pa àwọn èèyàn kékeré nípa tí àrùn ìdìbò kí òun àti kí ìṣojú ọ̀nà ẹ̀sìn àṣìṣàkù sọlá tó sọ náà bá sọlọ lọ́wọ́ àlẹ́ ìrọ̀sẹ́lẹ̀ máa ti sọ bẹ́ẹ̀ òun náà lẹ́ni tí ó dájú pé ó gbé òun náà jù sílẹ̀ tó sì hàn gbígbá gèdè pé kò ní máa kírun náà mọ́ lábàárà ìrùn ìrùn ìbátan náà. a ti kí e sáájú lórí àwọn iṣẹ́ wo làwọn máa ṣe tí wọn ò fi ní máa bàjẹ́. àdìgbè síwájú lórí àwọn ìṣojúwo lálẹ́ máa fojú mójúkú nípa rẹ̀ lórí ọ̀hún kíkí bẹ́ẹ̀ àti síwájú lórí májèmọ́ àlàáfíà ẹ̀rọ àti àwọn sọ́nà ojúlówó ṣíṣe rẹ̀ lẹ́yìn àwọn yàrá wo ni àwọn kan ti ń bà wọ́n jẹ́ èyí tá a kọ́ ń rẹ̀ ni tàbí èyí tá a máa fojú náà. nínú tí máa ba ìrun jẹ́ òun náà ni gbogbo tí máa ba ìmára jẹ́ àti nígbà tá a bá mára etí bá máa ba ìmára jẹ́ yálà ìmára tẹ̀gbẹ́ kékeré ni àbí ìmára tẹ̀gbẹ́ ńláńlá irú nǹkan bẹ́ẹ̀ máa ba ìrun jẹ́ wúrẹ́gbẹ́ ńláńlá bí ẹni tó rí nǹkan àládà rẹ̀ àbẹ́ni tí àtọ̀ kan ló jáde lára rẹ̀ tàbẹ́bù kéékèèké gẹ́gẹ́ bí ẹni sálọ̀ àlá rẹ̀ bàjẹ́. Hadithi kan bẹ lọ́dọ̀ ìmáàmù Ahmad àti Àtẹ́wìlì. Àìmáàmù Bàlọ́gbọ́wò, Ṣọ̀hán Bàlọ́gbọ́wò, wọ́n ní hadithi náà tọ́ àyìn àmọ́ àdàlùbáàbí sọ fún hadith sọ̀híìsì kí ni hadith náà ó sọ náà máa tọ́lọ̀ lọ́wọ́ àrẹ ọ̀sẹ̀lẹ̀ náà onílá sọ̀lá tẹ lèmọ́lá òwú àlá kò nírun lẹ́ni tí ò ní àlọ́ àlá wàlá òwú àlá lèmọ́lá yàgò ìsìmọ̀ lọ́ọ̀ kò sì àwọn onímọ̀ àdéhùn sọ pé ìsọ́dọ̀ rẹ̀ yàn ó pé kákí bísímìlá lórí àlọ́lá sókè kò sọ́ di ọ̀ràn yàn àmọ́ tó ń ti bẹ́ẹ̀ kọ́ nígbà àlọ́lá jẹ́ yálà wọ́n fún àlẹ́ráta wípé tó máa fọwọ́ pa ọjọ́ ara rẹ̀ nígbà tó bá ṣàlọ́lá tán. lẹ́ni tí ó mọ̀ fọwọ́ panigbí pa tánù tàbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní kó máa ṣègbọ́ntẹ̀ láwọn àlùjànnú rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní oríṣiríṣi fífi egbin ṣeré irú ẹni bẹ́ẹ̀ ò ní máa nírun àmọ́ tí ń bá ń ṣáájú kírun fáwọn èèyàn táwọn èèyàn sì mà èrò àwọn tí wọ́n ní ìbámu sí kọ́rídà àwọn mímọ́ àti wọn sọ pé ìtọ́ka sọ̀dà tó ń sọ̀sọ̀dà tó kùn sọ̀híhà bí àwọn lè máa ń mú bá lálàáfíà ìrún tí ń lò mọ̀ tara bẹ́ẹ̀ lálàáfíà wà ilà ìtọ́síṣò sọ̀dà tó ń bí àwọn ìmáàmù tí ń kírun fún yóò bá lálàáfíà sọ̀sọ̀dà tó kùn sọ̀híhà ìrún tí yóò mọ̀ tara bẹ́ẹ̀ yóò mọ̀ lálàáfíà àti bàbá rẹ̀ máa mú kí n de pàrọ̀ kí n sábàǹtẹ̀ kí n de óńdè tá ó sì rí i àbí máa mú kí n tijú pé kó wọn mọ́ kí wọn lóòrù kan ṣoṣo lábàá lára ẹ̀ sì kìjà tí wọ́n bá àwọn lọ pẹ̀lú só kò bá àwọn jàmáà o èrò tara rẹ̀ náà nìkan ni òní máa jáde ọgbà. لأنه نتير ما نبعه الضحك بصوت إما يالك اللهم إليه يقول ما التبسل كي هنا سنك تنفس هذه النساء وسنس القلوب إما إما ذلك المنظر المنظر الصفرين يوم بعودة بإجماع أهل العلم pẹ̀lú àpapọ̀ àwọn onímọ̀ ìlúpàṣípàá ọ̀rọ̀dù béèyàn bá ti rẹ́rìn kéèké tó wí ara bí tẹnu rẹ̀ ti là nígbà tí bá ń náà. kódà àwọn àlàfíà tún gbé lórí wípé irun ò bàjẹ́ nìkan abala يعيد الصلاة بتكبيرة الإحرام يكبره بلا لسبة بلو كبرة مراسلة يكبر بتكبيرة الإحرام ليس ثم أكيد مرهدو إليني بمسيني أو أحاديث بكر جادي حديثي حديث معاوية بن حكم السلامي ترسل الله صلى الله عليه وسلم أنت إن هذه الصلاة تاريخ تنكيل لا تصلح فيها لا تصلح فيها كلام الناس أرى يكون به إنما هي تصليحات وتحميدات وقراءة القرآن كفرون ما كان يلون بكتك القرآن دلوتي ما فهمه الكلام عمدا إمام ما مسرور ìfìfẹ́ ló sọ̀rọ̀ lè kọ́ ìdí mọ̀láhàtì lẹ́ẹ̀mí ṣe pẹ̀lú títún àtúntò kan àbí dáadáa kan àwọn lè kọ́ ìdí kọ̀ọ̀rọ̀ rọ̀ àbí fún tàìmí tàbí ṣùgbọ́n kan. àwọn onímọ̀ sọ pé ìnà àlìmọ̀ bíi wàdákàrọ̀ bákan náà sọ̀lá àtòwò bẹ́ni tí ń bá ń sọ̀rọ̀ ibà nímọ̀ sí pé ń wọ́n ìsọ̀rọ̀ lórí òun ò dáa bákan náà ó sì rántí ńgbà tí ń sọ̀rọ̀ náà irun rẹ̀ ó máa bàjẹ́ wà ní jẹ́ ìlàbẹ̀ ṣùgbọ́n tí ò bá mà àwòtẹ́kẹ́lẹ́ máa lè bọ̀rọ̀ àbúsọ̀rọ̀ fún ìdí kan àwọn lè má àbí fún dáadáa kan fásitò kan làbúdàpọ̀ sọ̀dá tòun irun rẹ̀ ò ní máa bàjẹ́. زيد بن أرقم قولي كنا نتكلم في الصلاة أنا أصور الآن أريد àwọn ọmọ ẹgbẹ́ ara wa sọ̀rọ̀ lórí ìmọ̀ àwọn tí mo lọ bá ti lọ́ọ́ ká bóòlù ọjà lórí ọjà o lẹ́nu ọkọ̀ ọmọ làwọn náà sọ̀rọ̀ lórí ìmọ̀. yùkẹ́lì mọ̀rọ́dúró nínà bọ̀ ìbà àmọ̀ bára wa sọ̀rọ̀ bá sáfù wájà sáfù ẹ̀yìn olùkálùkù mọ̀ bára rẹ̀ sọ̀rọ̀ lórí ìmọ̀ ní àpẹẹrẹ أبو سالم عند سالم وروي إلى جنبه كان ناس بلد بلد صلاة نريه حتى نزل في يا الله بارك سبحانه وقوموا لله خالقين أجلوا ني ولا فلوبا أكيم فلوبا لن تسل أقول لك فلوبا فأمرنا بالسكوت ونهينا عن الكلام oṣù ọlọ́run bá pa wá láṣẹ pẹ̀lú dídákẹ́jẹ́ wọ́n sì pọ̀ fún wa nípa sísọ̀rọ̀. àmọ́ àwọn ọ̀rọ̀ kan bẹ yálà bóyá ní àwọn fẹ́ ṣàtúnṣe kíkírun bóyá ní subhanallah láti pàkíyèsí ìmáàmù irú ọ̀rọ̀ yóò bàrọ̀ jẹ́. àbó ó wá ti wí subhanallah. ẹni o gbà kéèsì ó kàn sọ pé alihamudulilayi fún àpẹẹrẹ bóyá pàtí àlẹyìn o kẹ́kẹ́ méjì ń ṣe tẹ̀síwájú ẹ̀kọ́rọ̀n ó náà ń bọ́ sí ṣúra yìí ó wáyé alihamudulilayi ní ilé ìkópa oúnjẹ. bákan náà nù ewu òpin ètò ìjò ní ó sàmà òun ti ń bẹ ewu oníwò fún èdè ó sọmọ bí tí wọ́n sọ ṣùgbọ́n lọ àwọn èrè òkíyèsí lọ ẹkíyèsí inú lè má sọ àti yóò ṣe bẹ́ẹ̀ yóò sì máa bá àwọn rẹ̀ lọ. àbíkú wa kọ́jú kan tí ó retí kódò ewu ń sọ ṣùgbọ́n lọ lẹ́mí ẹ̀tẹ̀lẹ́gbà kò tajú sí ti ń ló bá ẹkíyèsí lágbájá ó sì tún bá àwọn rẹ̀ lọ. eléyìí mọ́tò àjẹ́ bákan náà nù rẹ̀ òun náà ní pé ó kàn gbọ́ pé lágbájá kan kú ẹ̀mí ti wá lọ ló wá ní nàlẹ́ lánàá iná ilé ìrọ̀jẹ̀ wọn gbogbo orú àwọn eléyìí àti ìta oníṣáájú rẹ̀ yóò kọ́ akórira rẹ̀ kí ó lóun bẹ lórí òun òun bá sí ní òun bá tún sọ pé alihamudulila àwọn sábẹ́ kan wá fọwọ́ sọ fún pé àwọn ah, òní láti fún bá wọn. abẹ́nìkan sí òun bá tún pé alihamudulila ìlẹ́ gẹ́gẹ́ ti zẹ́ẹ̀dì tí wọ́n ti máa ṣe tẹ́lẹ̀ náà nígbà tó kírun tán Rasulullah sallallahu alaihi wasallam máa kó sọ fún pé lọ tún rún rẹ̀ kí ànábì kan jọ wà lóyún pé. لا تصلح فيها كلامنا ọ̀rọ̀ táwọn ẹ̀ bá sọ lórí wọn kò bá sọ ànábì wọn ní tí ọ̀rọ̀ wọn ò bá dáa ni àdúrà ẹ̀kọ́rọ̀ ń bá wọn jẹ́ ni ànábì ó sì sọ pé lọ tún kí àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ànábì pé ó sọ̀rọ̀ ni. tó ọgbà ọba ó ní táwọn bá ń sọ̀rọ̀ lórí ìrù àwọn máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ lórí ìrù ṣé náà iná fi sọ̀lá ti lọ́ṣọ́gbọ̀dá ojúṣe ìrun gan ó tó lọ́rọ̀ kásọ̀ subhanallah ọ̀bùhánmi subhanallah subhana rabbiyal a'la subhana rabbiyal azim gbogbo àwọn kìíní náà ti tó lójúṣe gbèlégbé àfùnmọ́ wa sọ ọ̀kan mi oṣooṣọ́lọ́mọ sọlọ́lọ́ ọ̀sẹ̀lẹ́mọ́ olólùwọ̀n bá ti sọ̀rọ̀ wípé allah ti tẹ́lẹ̀ mọ̀ fi sọ̀rọ̀ ẹnìkan yóò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ lórí wọn nínú tí máa ń bàrún jẹ́ orí àsìkò mòrúurú mọ̀rọ̀ àti àlùbàlẹ́bọ̀ awùsìmáàrù awùlkẹ́lbù الأسود بين يدي المصلي دون موضع سجوده kíkọjá obìnrin tó bàlágà àbí kẹ́tẹ́kẹ́tẹ́ àbájá tó dúdú láàrin ìforíkanlẹ̀ ẹni tí ń kírun wọ́n ní Aisha radiyallahu anha ó kó ìlà tó fún máa obìnrin wé ajá àti kẹ́tẹ́kẹ́tẹ́ fún yá ó ti ajẹ́ àwọn pápájá ń jẹ pé pàǹdàbí ni àlẹ́kẹ́bù ẹ̀sùn wájú ṣèkọ́ ajá gbogbo èṣù ni. Ànábì dáko obìnrin ó dáko ṣìmáà lójú ọ̀nà ẹ̀gbin kó ló tún dáko rẹ̀ lójú ọ̀nà èṣù. Ewa ni ìdọ̀tí tóbìnrin. àṣẹ́kù sọ́fà làádùúrí ó ní ó ní èèyàn tó má gan ànájà máa sọ fáwọn obìnrin wọn máa sọ fáńgà pé à ah, ṣé èṣù rẹ tún ti bẹ̀rẹ̀ ni àṣẹ gbogbo tí ń bá ń ti mú ọkàn wa kúrò níbi o làǹdàbí náà máa kó jọ sójú kan náà ó ti pé àwọn mímọ̀ kan ṣàlàyé pé kódà tó bá ti pé àwòrán ni ó ń sọ lọ́rùn bá ń kírun nínú yàrá Àìṣà ó sì rí àwọn àwòrán tí ń bẹ lára kọ́tẹ́ẹ̀nì rẹ̀ ó ní já àwọn kìíní kúrò torí pé kí ń gbé tí ó kúrò lẹ́nu mi. àti sísọ káyọ̀sì àsọ ìsọ ìkórìíra kì í ṣe pé ntánilẹ́bí ìsọ yóò rí bẹ́ẹ̀ tó ti pé ìbẹ́ náà àbá tí wọ́n sọ pé ṣàwọ́ àtẹ̀tẹ̀ndíyẹ àwọn nǹkan wọ̀nyí kájọ kọjá wájú èèyàn bí kẹ́tẹ́kẹ́tẹ́ kọjá wájú èèyàn bóbìnrin kọjá wájú èèyàn akàn rẹ̀ ni wọ́n ní torí pé ànábì àbá kírun Àìṣà radiyallahu anha yóò sì máa fi ṣe sútúrọ̀ táyì tó sì máa bẹ́ òhò tánàrí bá burú kan rẹ̀ yóò fọwọ́ sún ẹ̀jẹ̀ rẹ̀ tó ti pé Àìṣà bẹ́ òhò tó bá ti kó mi tó bàlágà bá òun lẹ́nu ànábì ò fi Àìṣà ṣe sútúrọ̀. hadithi ń bẹnu Sahih Muslim kí wọ́n ní táwọn onímọ̀ yọ̀ bẹ̀ wọ́n ní gbogbo tí ó máa mú ọkàn wá kó lórí irun yálà ní sípayà ni tàbí tí ó máa léyà oríkan ọlọ́ọ̀bá kó ń báyà wa tayọ dèdè sútúrọ̀ wa kí ni hadith náà olóṣèlú ọlọ́ọ̀bá sọ́nà ọlọ́ọ̀rọ̀ sálámà ni bẹ́ẹ̀ni kan nù yín bá náà ró tí ń kírun kóyà dídàgá nínú tí ń bẹ láàrin rẹ̀ síbi ìborí rẹ̀ ní dèédé ẹ̀yìn kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ẹ̀yìn ràkúnmí na ilẹ̀ ẹ̀dẹ́kùn bẹ́yìn náà ẹ̀dẹ́yìn nígbò ẹ̀sìn ọ̀sẹ̀ rọ́ṣẹ́ tí ò bá ti ń tó tó ẹ̀yìn ràkúnmí níwájú rẹ̀ fa ináwó yẹ́kùtọ̀ ọ̀sọ̀látìmù ọ̀yẹ́kùtọ̀ ọ̀sọ̀látàmù àlìṣẹ́máwò kẹ́tẹ́kẹ́tẹ́ ó máa bàrú rẹ̀ jẹ́ àní kété tó bá gba wájú rẹ̀ kọjá ọkàn rẹ̀ ó kúrò wájú tọ́lọ́run bá wàlúmọ́ ẹ̀sùn obìnrin ló máa kó ìlà ìlú sínú ọkàn rẹ̀ wọ́n ní àlùmọ́ ádùn ìlà àkùbálàtì àlàsúrọ̀ ti ṣèkọ́ obìnrin bá kọjú sí ọtí ń bọ̀ yóò máa wá láwòrán èṣù tẹ́sù máa gbé sí ẹlọ́kàn tó gbáyà rẹ̀ wọ́n ìlà àgbàrọ̀ bó bá lẹ́yìn padà sí lọ àgbàrọ̀ tààlà sọ̀rọ̀ ti ṣèkọ́ yóò lẹ́yìn padà ní àwòrán tẹ̀sù tí ó máa kábẹ̀ sí ọkàn rẹ̀ pé àpò ah, àtàwọn nǹkan wọ̀nyí náà ni máa kó ìpalára bá wọn kì í ṣe pé pàápàá obìnrin fún ara rẹ̀ ló jáàmù lópin ìgbà tá a bá ti fi gàgá sí i tàbí nígbà tí kò gbé ọkàn wa kúrò níwájú rò bákan náà káṣù làárọ̀ ọ̀tà àbdàní ìmọ̀ ṣé ó wọ ara ẹni lórí ìrun àwọn eléyìí àwọn onímọ̀ ṣe fàǹfà lórí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọ́n ní tí ó wà pé èso bẹ́ẹ̀ náà ní hápà bẹ̀rẹ̀ o nídèédé tí ń bá ń bẹ lálàáda láwùjọ. ìgbà tí wọ́n ti ní àwọn ọ̀sán rọ́dúrí máa bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ àtiwọ́dọ̀ gbà ìhòòhò ọkùnrin náà ní ti ń bẹ láàrin ìdodo rẹ̀ àti okùn ẹsẹ̀ rẹ̀ ìyẹn tó túmọ̀ sí kíkú sí báyà rẹ̀ lẹ́ àti gbogbo ara rẹ̀ bí eléyìí kò bá mú bẹ́ẹ̀ pé ọ̀gbọ́n yóò mọ̀tẹ́ àdìbẹ́ nílà kò máa túmọ̀ sí kẹ́ni òdòdó ẹ̀ kó pẹ̀lú ọlọ́run bá mi lẹ́yìn tó lọ sọ pé kó lò dé láti àkókò ìdá kòlè náà ti di ẹ ṣọ̀ṣọ́ níbi gbogbo ọ̀rọ̀ bá ti lọ kí àti ọ̀ṣọ́ tí ó bá ta àmà láwùjọ wa ní ìbámu sí bó ti yẹ ká yá ayé aṣọ náà làwọn máa ṣe nígbà tí a máa ń kírun ilé ìtumọ̀ kan sáwọn bàbá wa náà ń ṣe nípa wípé wọn a máa ṣẹ̀ṣẹ̀ aṣọ kírun kí a bá ń rí jàdá bá ń rí aṣọ kírun mi ní ìsàpọ́nlé fún èrò kíkí lé ìtawà tó ní ìyá ọ̀gbá kò lẹ́kàn rẹ̀ bákan náà ìmọ̀ wọ́sọ́ ní tí ó máa ṣe òhò ara lẹ̀ gẹ́gẹ́ bá ṣe kí síwájú kó sọ náà máa tó ó ní kò ní máa tí ó pè é aṣọ rẹ̀ méjèèjì eléyìí àmọ́ àwọn bọ́ksà tí ó máa fi ìtàn rẹ̀ lẹ̀ ó sọ náà bá ní rọ́pì fọ́kùdà bó ìhòòhò rẹ̀ fa iná fọ́kùdà mi náà rọ̀ sọ̀rọ̀ lórí torí pé òhò ìtàn ò ń bẹ ní òhò ọkùnrin torí àsìkò nínú tí ó máa bànújẹ́ náà ní ìṣèjúbárò kébìlà kíkọ̀ di ti gábàlì ọ̀ràn yẹn lónìí ọ̀pọ̀lọpọ̀ kálukú ti mú kébìlà ní ìbámu sí bóyá ibi tí kíbla ti tọ́ gan àátún wá dẹ̀gbẹ́ sáré wá gbé kíláàsì ní sádẹ̀gbẹ́ pé gbogbo ìtọ́ba ṣàtìlẹ ìwọ ṣàtìdẹ̀gbẹ́ ni kódà kíbla mi ń bẹ tó yàtí pé dèdè ibi tó wà ọ náà ló kọjú sí ṣèwádìí láwùjọ bọ́ọ̀bá máa bí wọ́n ti ń wò béèrè lọ́dọ̀ àwọn tó ń bẹ láwùjọ ẹ̀sìn bóò ní kíbla tó fi àmọ́ mọ́sálásí tí wọ́n kọ́ lẹ́bàá títì lójú ọ̀nà bí títì ṣe kọjú sí kálukú sàǹkọ́ mọ́sálásí lọ́dún láì mú bùnú kíbla wa eré nínú ojúṣe ìròyìn kọ̀dúnárọ̀ taqalluba wajhika fi salat àti rí yíyí àpadà rẹ níbi àdúrà ṣíṣe ló ń sọ náà bá tó ń ti dààmú falanuwalliyannaka qiblatan tardaha a ó fún ẹ ní ìdájú kọ̀ọ̀kan tó yọnu sí fawalli wajhaka shatr al-masjid al-haram dájú rẹ kọ dábàṣe o dájú rẹ kọ mọ́ṣáṣí ọlọ́run ọba mọ́ṣáṣí àbẹ̀wò ó sọ ọlọ́run ọba kan sọ hábà rẹ ní hadith albarra wọ́n sì kọjú lórí irun sí masjid alharam ní ìdájú kọ ìkọjú kúrò lójú ọ̀nà Jerusalem wọ́n lè lè kí n sọ tipátipá pé mọ́ṣáṣí gbọ́dọ̀ kọjú sọ sí kébìlà a gbọ́dọ̀ wádìí pé sí mọ́ṣáṣí wa kọjú sí kébìlà nítorí àsìkò àwọn máa sọ̀rọ̀ lórí àwọn màálù nàkìlá bóòlù àti nàkìlá báwọn ní mímọ̀ ti lè ṣàlàyé rẹ̀. ìwọ́kọ̀ bí sí yóò máa bàrún jẹ́ wọ́n sọ lọ́ba sọ́lọ̀ sọ́lọ́ba ó ní apá àkéèké àti ejò kódà bá bá ń kírun gbogbo àwọn àmẹ́rù lè sí rọ àwọn iṣẹ́ kéékèèké yálà ń gbọ́mọ dání ni gẹ́bà náà ti máa gbé gẹ́bà nábì tí máa ń sún lórí ìrùn yálà asúnfẹ̀gbẹ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún àwọn tẹ́tí èyí tí ò ní máa ba ìrùn jẹ́ lópin ìgbà tá a bá ti kọ̀dí sí gábàásì ìrùn wọn mọ̀ lálàáfíà ìtìsọ́ọ̀lù nàjàtà ẹ̀nàjàtà bí mùsọ̀lì rírúbọ ẹ̀gbin pẹ̀lẹ́ni tí ń kírun ẹni tí ń bá ń kírun tí gbẹ̀bá lẹ̀ mọ́ láà ìrun rẹ̀ ó máa bàjẹ́ ìlàálì màbí nígbà tó bá mọ̀ wàtí adákẹ́rọ̀ tó sì rántí àti kí ṣáájú kó ń sọ náà bá sọ́lọ̀ lọ́rọ̀ sẹ́lẹ́mà ó kírun tí jìbìlì sì pé lákìyèsí pé ìgbọ̀nsẹ̀ làwọn dábàá lẹ̀ ń sọ lọ́rùn bá lẹ́sẹ̀ ó sọ lọ́rùn sì bọ́ kókó rẹ̀ lórí ìrun ń sì ń bá ìrun rẹ̀ lọ eré làwọn onímọ̀ sọ wípé ẹni tí ẹ̀gbẹ́ bá lẹ̀ mọ́ lára tó ní kápá àti yọ ẹ̀gbẹ́ yẹn yálà lára aṣọ ni àbí kó bá aṣọ náà nígbà tí ń kírun irun rẹ̀ tọ̀nà tó bá kí tán tó wá rántí ẹ̀gbẹ́ náà tó fẹsẹ̀ kí ìṣẹ́gun yẹn tí ì ṣe pé ń bẹ lára rẹ̀ ṣáájú kó tó kírun irun rẹ̀ lálàáfíà ṣùgbọ́n màtí ń bá ń kírun lọ́wọ́ tó kíyèsí rẹ̀ gbé kó yọ ẹ̀gbẹ́ kúrò yálà tó bá yẹ kó sì bọ́ kúrò lára rẹ̀ tàbí kó kúrò lórí irun láti lọ bọ́ padà àbí tó kó yọ kúrò lára rẹ̀ tó sì padà sí orí irun rẹ̀. bákan náà tọ́kùrú ní min alkani ha gbígbé orígun kan jù sílẹ̀ nínú àwọn orígun èrò. bàtí wọ́n ṣàlàyé fún wa mòórùn ẹ̀lmọ́ta àwòṣèmáà àwòkẹ́lì ìyípo padà bí ìkọjá obìnrin ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níwájú ẹni tí ń kírun nínú àwọn tí ń tún máa ń bá àwọn jẹ òun náà ní mímọ àmà pé òun bu òun kalẹ̀ eléyìí ni tí àwọn wí ń bá tó bẹ́ẹ̀ ń tẹ̀lẹ̀ látara pé a ò fi sójú ọ̀síwájú rẹ̀ àmì tí ó máa dá tẹ̀lẹ̀ fẹ́ni ní kírun fúnra rẹ̀ òun náà ni yálà tó kó máa má gbé ẹ̀kúrọ́sùn ẹ̀kọ́rọ́sùn kalẹ̀ ìkọ́nà orígun òun àbí ó gbé ìkọ́jú sí kíńdà kalẹ̀ ìkọ́nà orígun òun ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú ẹni bẹ́ẹ̀ ò ní máa nírò nígbà tí irú bá kì í. العمل الكثير من غير انتهاء بغير ضرورة ìmọ̀ ṣọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láì ní ti pẹ̀lú òun yálà wíwo sánmà ní ìfúnnùgbọ́n ṣeré ní aláàbà ìmọ̀ ṣe tí ò jọ mọ́nu àwọn nǹkan wọn yóò máa bàṣẹ yóò máa ba ìrún jẹ nígbà tí ó bá ti di ọ̀pọ̀ tó láti pọ̀ sí àlùwá èyí tí a bọ̀ sínú àwọn tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ń bọ̀ lórí abala náà abẹ́lẹ̀ ọ̀pọ̀ fún àní àgbọ̀lẹ̀ ọ̀rọ̀ náà ó ti ṣe ní àwùjọ ẹ̀fọn ọmọ sílẹ̀ ìgbàgbọ́ ọkàn ọ̀hálà sọ̀rọ̀ bá Muhammad وعلى آله وصحبه وسلم وعليكم السلام ورحمة الله وبركاته

aṣọ tí wọ́n fi kọ́ sínú mọ́ṣáláṣí kò sí tọ́ka tí ń bẹ fásọ ìjú pé wọ́n fi ń ṣe dáwé lọ àwọn oníṣúfì ni wọ́n ń bẹ ní mọ́ṣídù lábala méjì ní abala àkọ́kọ́ ni pé ó ti ṣe kọjá sí pé ẹni tí ń kírun ò tiẹ̀ sí lára wọn abẹ́ni tó ń ṣáájú kírun fún wa yóò sí lára wọn so ní ṣe pẹ̀lú òrùn wa nígbà náà ṣùgbọ́n nígbà tá a bá ti mọ̀ ṣáájú ká tó wọ bẹ̀ ká lọ sí mọ́ṣídù míì fi ń lọ́lá jù pẹ̀lú wa. àṣírí àwọn nǹkan yìí ìṣẹ̀lẹ̀ tó ní ṣe pẹ̀lú pé ká tó wọnú mọ́síláṣí ni ìkórìíra ni wọ́n pèlè yúkọ́ kẹrọ àtàtàrí akàkórìíra ìṣẹ̀lẹ̀ ìwọ̀ ni torí pé nígbà tá a bá mọ̀ àlàáfíà ọkàn wọ̀ ní tí ń bèrún yẹn ìròyìnròyìn àti àìfọkànbalẹ̀ ó mọ̀ bá irun wa ṣùgbọ́n kò sí ìtọ́ka tí ń sọ fún wa pé ẹni tí ń kírun yìí o bóyá ara wọn ni àbí ń ṣe é tó wáyé pa àmọ̀ ní àtẹ̀ níwọ̀nú mọ́tàṣùn láti kírun bẹ̀ bẹ̀tíkété pa kàn ráṣọ lára ògiri òlẹ̀ ìrìn dọ̀gbọ̀ ó lè jẹ́ sí pé bóyá àwọn bàbá bàbá kan tí wọ́n ti ń bẹnu mọ́tàṣùn ni wọ́n fi rọ aṣọ ń kọ́ àbí wọ́n sì ti fi kọ́ síbẹ̀sípẹ́ tí wọ́n ti ṣe mọ́ ọlọ́wọ́ àlẹ́ tó kò ní ṣe pẹ̀lú ìrántàǹkí lọ́wọ́ ẹ̀ àfi tí ìtọ́ka kan bá fi hàn wá pé ẹni tí ń kírun fún wa yìí ní máa ṣe wọlé ẹ̀mí dọ̀lọ́ number two. ẹjọ mo fẹ́ confirmation ẹni tí wọ́n kọ̀ lẹ́kùn mi because bàbá ń kérò báyìí ló dé kó wá sọ fún mi pé kì í ṣe báyìí ló yẹ kí n máa jókòó ọ̀dì pé ìgbà tó bá ti final wà ló yẹ kí bàbá wà lẹ́yìn bàbá ìlú ó sọ ìjókòó méjèèjì lédè lábáwá ṣẹlẹ̀ pé yorùbá ara bí lọ́gbà pé pé kì í ṣe ọ́ọ̀dù dání ní àwọn àdúgbà bẹ́ẹ̀ tó ti fáìnà onígbà yẹn gba àdúgbà yẹn. bẹ́ẹ̀ lórí sà bẹ́ẹ̀ lórí gbogbo àwọn ìṣesí orí irun a máa wá lábẹ́ ní ayọ̀ lọ́run tó sọ pé ẹ̀pá ọlọ́ọ̀bá ní ìkápá máa yín o lákọ̀ọ́kọ́ nípa títú sáfù bitẹ̀sùwé àti ìlmàkà èdè wal aktaf pẹ̀lú bí kókósẹ̀ ó ṣe kanra wọn àti èjìká àwọn àdé lọ́pọ̀lọpọ̀ wípé àwọn èèyàn ń bẹ tó jẹ́ sí pé àdámọ̀ ẹsẹ̀ wọn àdámọ̀ ẹsẹ̀ wọn ò rọrùn pé kí wọ́n na sẹ̀yẹn sí kíbílà lánàá tán débi tí kókósẹ̀ wọn ò fi kan tẹnìkejì yálà bó ẹsẹ̀ yẹn kéré wọ́n wà gbé sẹ́gbẹ̀gbẹ́ tàbí bóyá ó nira fún wọn láti yí i padà kò ní sọ́dọ̀ ọ̀ràn yàn fún wọn o àní mo ní tí pàǹdẹ̀ fún ọ pé lálàlá àbí kó yí ẹsẹ̀ rẹ̀ débi pé tí ẹ bá rẹ́ lómi ìgbà tó bá yí ẹsẹ̀ yóò máa ní lára tàbí yóò padà wá yí iṣan ẹsẹ̀ yẹn débi pé yóò padà wá kó nira bá fatakullaha masata'tu lábala rẹ̀ bákan náà náà ni ìjókòó orí irun ìjókòó àárín àtayá méjèèjì الجلوس على al اليسرى wal فوقها fawqaha a ó jókòó lórí ẹsẹ̀ òsì ما نرو ọ̀tún sì máa nàró ṣùgbọ́n tó bá ti di àtayá ìgbẹ̀yìn a ó jókòó ìpẹ̀tẹ́pẹ̀rọ̀ ní ti a ó tàwa rọ́kà tí gbogbo ẹsẹ̀ wọn yóò pẹlẹbẹ mọ́lẹ̀ eléyìí nígbà tó bá rọrùn ó sì ṣe kó tẹ́sí pé láàrin àtayá méjèèjì ẹsẹ̀ ń dun ẹni kò rọrùn fún láti jókòó lórí ẹsẹ̀ ọ̀tún ẹsẹ̀ àlàáfíà rẹ̀ kí ti tọ̀tún mọ̀ nàró ìjókòó ní ìbámu tí ló bá ti rọ̀ lọ́rùn lẹ́yìn gbígbìyànjú tí ń sọ ọlọ́run bá fi lélẹ̀ kò ní máa jẹ́ ìwọ̀ fúngbà náà látara bẹ́ẹ̀ a ó wá gbìyànjú lórí pé bóòrò tiẹ̀ ká jókòó yìí nígbà tí ò bá rọrùn fún wa bóyá látara ogbó àbí ìdààmú ẹsẹ̀ a ó jókòó ní ìbámu tí bàbá ti kápá mọ́. والعلم عند الله والله أعلم نمبر 3 ẹni sẹ́yìn lè ní ẹni tí yẹ ti dájọ́ lórí pẹ̀tọ̀ ẹni yẹ ti jókòó tí ó ti wọ́lẹ̀ ẹni yẹn ń gbé ẹni yẹn pẹ̀lú ìlera ló ti jókòó bóyá ó ti kọ̀ wà kọ̀m̀pílẹ̀tì pẹ̀lú ìyẹn ló pé fún èyí tó wá fẹ́ mú ìyẹn tó wá fẹ́ sọ di inú látara ni. Okay, bismillah rahman rahim nítorí ẹ̀ ni ìdáhùn wa ṣe cover the likely possibility pípé ìtí ń jẹ́sìn gangan ni pé ká kọ́kọ́ ṣe bá nábì tí ní a ṣe so ẹ̀rí pé ibi tí mo ti gbé gan ó tún technical ju tí àfikún lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ onísùnnà tó láti làámọ̀ rí fẹ́fẹ́ wọ́kọ̀ ju sí bẹ̀tì àdámọ́ ẹsẹ̀ lomi ò rọrùn fún bẹ́ẹ̀ eléyìí kan ti jẹ́ ó rọrùn fún wa pé tá a bá ti gbá lákọ̀ọ́kọ́ ẹ̀yẹ ẹlẹ́kejì ó wà tún rọrùn ju ju bẹ́ẹ̀ lọ so tó bá rọrùn fún wa kò sí kò bàrún wa jẹ́ bẹ̀tì ò bá rọrùn a máa ń wú àwọn èèyàn láti ìta bẹ̀tà kì í mọ kí ló ṣẹlẹ̀ sí wọn so èèyàn ó kàn jọ́ọ̀jẹ́ ni ẹ pé ẹni yóò bóyá kò gbọ́ súnà yìí abẹ́ni yóò bóyá kò kò máa ṣe ó sì ṣe kó mọ̀ rí bẹ́ẹ̀ ó ní dáhùn yẹn fi kó sínú rẹ̀ wípé lẹ́yìn tá a bá ti kọ́kọ́ gbìyànjú bóòlù ànábì tí ní a ṣe bá a bá ti wá rí o ká ṣe bó bá ti rọ̀ wá lọ́rọ̀ gbà náà eléyìí ó mọ̀ fún aláǹfààní wípé ẹ̀sìn yẹn tó rọrùn ni àdínú yóò sì ẹ̀sìn yìí mọ̀ rọrùn wàlá ni ṣáàdà hàdà dínà àhàdún ìlà ọ̀làbàhùn ẹnì kan ò ní mẹ́sìn yẹn lé so gbogbo bá a bá ti wá kápá níbi náà ni ó mọ̀ rọrùn fún wa ẹ̀rẹ̀ lómi nígbà tó bá sún ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ yóò padà máa ní lára bẹ̀tì kò ní sọ fún yín ẹsẹ̀ rẹ̀ lómi nígbà tó bá jókòó kò ní rọrùn fún láti jókòó lórí ẹsẹ̀ rẹ̀ kò ní lè sọ gbọ̀lẹ̀ ìmọ̀dọ̀lọ́ ẹni tí ó máa dáhùn ọ̀rọ̀ ni ó kíyèsí àlòmọ́ ìpìtọ̀ èyí tó bá jẹ́ ti tiẹ̀ ń bẹ̀ kéèyàn náà mú un níbẹ̀ ẹni tó pè wọ́n lákèsí yẹn òun dá wọn lẹ́kọ̀ọ́ ni so ó dá wọn lẹ́kọ̀ọ́ ó sì wò pé bóyá òun kọ́ wọn ní ẹ̀kọ́ ni àbàbá ni ó wàá wò níbi tẹ́mi ti sọ ìníṣẹ́ pé ǹjẹ́ sáwọn kápá àti lè jókòó àbí yóò mọ̀ ní àwọn lára olẹ́rìmẹ́lọ́mọ́. àti tírìtì rẹ̀ bóyá ìṣàlá àtúntún ìyàwó lọ́sẹ̀ tí ń bọ̀ ìṣàlá àti dájọ́ tó ní ṣe pẹ̀lú òṣèlú sàmì kókó jùlọ ni pé gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú orígun ọ̀run tó bá ti bọ́ fún wa a ó tún orígun yẹn ṣe a wà ṣe sójú sàmì eléyìí ló símbò jù gbogbo tó jẹ́ sí pé àìṣe rẹ̀ yóò yọ àléébù bárùn bí kí èèyàn má rúkú ibi tí yẹn bá wà tó bá ti rántí pé òun rùkú yóò padà sórí rùkú yẹn yóò mú yẹn wá bí kí yóò gbé rákàkà jùlẹ̀ yóò wá fi fún kún kan yóò mú kan wá lórí rẹ̀ yóò ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lẹ́yìn ṣé àwọn àwọn tó bá ti jẹ́ pé bá ẹ̀ máa barakallahu fiki àkíyèsí ń bá mu sí pé tó bá yẹ pé ìjókòó ìgbẹ̀yìn náà ló túmọ̀ sí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà pé ìrun olóko mẹ́rin àbólóko mẹ́ta ìjókòó ta láàrin òun ni máa ń sábà wáyé jù bẹ́ẹ̀ tó ní méjì ẹni tó bá ti mọ̀ pé ìjókòó parí náà lòun ìjókòó parí tàwárùkù ni yóò jókòó láàrin ẹsẹ̀ rẹ̀ tí ó sì pẹ̀tẹ́pẹ̀rọ̀ lórí ìjókòó eléyìí in amkana tó bá rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ so tí ò bá rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ kì ṣe ẹ̀ṣẹ̀ kó ti bá irun rẹ̀ jẹ́ wọlé ẹnumọ̀dọ̀lọ́ eléyìí gangan ni ìpìlẹ̀ so àmọ́ tó bá jẹ́ pé irun tó lé lópo méjì mẹ́ta àbí mẹ́rin ìdí ń bẹ láàrin ni pé yóò jókòó ala rijli al-yusra wal-yumna ha nígbà míì bóyá látara ẹsẹ̀ ríro àbí nàró ẹnìyàn wà ó wá gbé e lórí lórí tààrà alálàáfíà ẹsẹ̀ àlàáfíà rẹ̀ bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ kò lè ẹ̀rìn mẹ́dọ̀lọ́ ní ìbámu sí bó bá ti rọ lọ́rùn ọlọ́wà rẹ̀ ìpínlẹ̀ kan òkè sàn. nígbà tí Sallallahu alaihi wasallam ojú ọ. bẹ́ẹ̀ òkè tá fi yán ọ̀rọ̀ yẹn ní orí ni pé ó ti wà màálùm bè bọ̀rúra àti kí ó sì ti popular pé nínú àwọn àdìọ́kàn tọ́pọ̀lọpọ̀ èèyàn máa ń ní òun náà ni pé obìnrin máa ń bàrún jẹ́ yálà ńgbà tí wọ́n tí wọ́n tàbí ńgbà tí wọ́n bá wọṣọ pé wọ́n máa ń ba irun jẹ́ èyí tó wà sahih nínú súnà náà ni pé àwọn màláìkà ni wọ́n rí òhò obìnrin wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú òrùn kíkí abádùn àtàǹbáǹṣe t eléyìí fi hàn n'gbati tí wọ́n ké fún àná súnà pé ó ń sọ bá a máa kírun gan tí ẹsẹ̀ àìsàn ò máa wà ní ìgbèrí rẹ̀ so èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa fi kọ́ wọn gbà wọn lórí pé nígbà tí Khadija anha ti ń da ṣọ́ọ̀bù ànábi tí ànábi sọ pé dakirini dakirini nígbà tí ó rí màláìka màláìka padà sá fún nítorí pé àìsà àkọ̀díjà síbòrí rẹ̀ ṣùgbọ́n màláíkà kọ́ ni ó gba ìrun ọlọ́run gangan ni à ń kírun fún so ìta lọ́lọ́run ti ní kóbìnrin ó máa bo ìhó rẹ̀ tó bá ti wà nulẹ̀ kó síra lẹ̀lẹ̀ so kò sí tọ́ka tó kéjì obìnrin pé tú láti nulẹ̀ tá à bá ti ń kírun o àbí tá à bá ti ń ṣàdúrà o wọ́n gbọ́dọ̀ bora kò sí tọ́ka bẹ́ẹ̀ àmọ́ fúnra wọn bóyá wọ́n fẹ́ ṣàdúrà ó pọ́n ọlọ́run ba lé ó sì lo ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ba káwọn náà ara wọn kódà bí ò bá jẹ́ pé wọ́n wọ ìmọ̀ọ́rù wọn ẹ̀sìn ní fún ọ pé tóbìnrin bá ń kírun kò ní bojú rẹ̀ kò sì ní bo ọwọ́ rẹ̀ kódà bó jẹ́ni ń lo nìkọ́ọ̀bù tẹ́lẹ̀ àfi tó bá jẹ́ sí pé àwùjọ tó jẹ́ kírun kò sí gàgà ń bẹ̀ àjòjì ó máa rí náà ni ò ní lẹ́lẹ̀ tó látara bẹ́ẹ̀ wíwà obìnrin fẹ́wà borí rẹ o fẹ́ kírun yóò gbà ní kò ní ṣe pẹ̀lú obìnrin rárá àti rárá ọlọ́run ni à ń kírun fún ó ṣe ọlọ́run bá sallallahu alaihi wasallam ó dìde lọ́jọ́ kan ẹyọ dìde Aisha kan sọ fún un pé níbo ló ń lọ ó ní a ah, Jibrilu ké pè mí yẹn ni pé Jibrilu lè wọlé ní òhò nígbà tí Aisha ń bẹ ni tí ò para mọ́ so anabi sallallahu

kò sí tọ́ka lórí rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn kìíní wọ́n fi kó ìbẹ̀rù sí wa ń báyà láti lè ní bàbàrà ọlọ́run bá lọ́kàn rẹ̀ fajazahumullahu khayran irú rẹ̀ náà ni pé wọ́n mọ̀ sọ pé ah ẹni bá bí máa lè ìyá yóò máa lọ lọ́dọ̀ ààrẹ ọmọdọ́mọ rẹ̀ ó di orí ọmọ etí kí àwọn tó sọ kò sí ìtọ́ka lórí gbogbo ilé àbí bóyá ọmọ yẹn ò ní ráàzùjá náà wọ̀ àbọ̀mọ yẹn ò ní gbà kò sí tó jọba gbogbo ẹ̀ kúrẹ̀ ní tí náà ọmọ rẹ̀ ò lè ṣe máa mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí tọ́ka lórí ilé ṣùgbọ́n wọn a máa sọ ṣàkórífán káwọn èèyàn má fi dánrú irú rẹ̀ wò ni wọlé ẹ̀rìndọ̀lọ́ wajazahumullahu khairan tó ìzákùnmọ̀ kan ní ọkùnrin Thank you kó fún mi má gba. àti ké láàbọ̀ ok àti ké mùrúrù mọ́ràtì wọ̀lkẹ́lbì wọ̀lkìmọ̀ àwọn afáàní opinion mẹ́ta lórí ẹ̀ opinion àkọ́kọ́ ni pé kàrọ́hà ni a kàn kórìíra rẹ̀ ni. opinion ẹlẹ́ẹ̀kejì náà ni pé hadith sọ̀híhì tó kí wá ní tí ànábì gbà lérò ni wọ́n ní àkọ́kọ́ ànábì ń sọ̀rọ̀ nípa pé ṣètọ́ọ̀nù ni ajá ṣètọ́ọ̀nù ni kẹ́tẹ́kẹ́tẹ́ àṣà wa n'isi pé naa we sọ distraction ọkàn ni <laughs> <laughs> tí ó gbọ́kàn rẹ̀ kúrò lórí òun so hikma ti ń bẹ́ẹ̀ ilà ti ń bẹ́ẹ̀ òun náà ni pé ìgbé ọkàn ẹni kúrò ní orí òun sheikh musafa laadi wọn nígbà tá ànábì ti fi ń sọ wípé aṣọ tá à ń ṣàtàmọ́ yìí ànábì ni kì í aṣọ nítorí pé máa ń gbé ọkàn mi kúrò lórí òun ó túmọ̀ sí pé gbogbo tí bá ti gbé ọkàn èèyàn kúrò lórí òun kò yẹ kí kó máa wà ní àwùjọ tí à ń tí ń kírun táwọn onímọ̀ sọ wípé tá a bá ti fi sútúrọ̀ síwájú wa kò ní ìpalára pẹ̀lú sọ̀lá wa adahu asahih wal ilm inda Allah so tòun ti pé anabi ti sọnu hadithun clearly pé tóbìnrin bá kọjá láàrin tí ń bẹ níbi sútúrọ̀ rẹ̀ àti ibi gàgá rẹ̀ irun yóò máa bàjẹ́ àti tóbìnrin yẹn bá kọjá lẹ́yìn sútúrọ̀ kò sí tó ní ṣe bẹ́ẹ̀ni wọ́n fi ṣe spéèsì dáwò wọn. irú husnu iṣẹ́ Allah azza wa jalla sọ pé wala taqfu ma laysa bihi ilm ká má ti ẹ̀sábìsì nǹkan tí a bá ní mímọ̀ ń parí ẹwúrú tí àbú náà sọ nísìn lórí wípé àwọn rò pé bóyá wọ́n ṣe sáwí ń bẹ̀ wọ́n kàn wọ́n kàn fi ṣe design wọ́n lọ àlà tọ ìbọn tó wá bá a jẹ́ pé àwọn táwọn ò àwọn ṣe Tìjàníyà o Kọ̀dìríyà ni àwọn àwọn tẹ̀sí wá bàjẹ́ yẹn so eléyìí tó wá legalize gbà tẹ̀ gbọ́dọ̀ kírun ní mọ́ṣáláṣí yẹn torí pé júlù àwọn oníṣúfì ìkọ́rọ́rù ṣírkù ní àkídà wọn ìfi ẹbọ rinlẹ̀ òun náà ní àdìọ́kàn wọn tó mùsùlùmí ò gbọ́dọ̀ kírun bẹ́ẹ̀ a bá mọ̀ tá a a ṣe sọ a lọ irú wa lálàáfíà àmọ́ ńgbà a mọ̀ mùsùlùmí ò wọnú bẹ̀ pé yóò darapọ̀ mọ́jà bẹ̀tí ńgbà tá a mà àgbà tá a mà tá a fi kírun lábàá tàbí sọlá kìnnà bẹ̀tí ó dá kí mùsùlùmí ó gbẹ̀rùn rẹ̀ kúrò ń bẹ̀ òkú lọ kí níbi tí yóò ti lálàáfíà ẹni tí a ti ládìí ọkàn rẹ̀ wípé ẹni yóò ń pa nǹkan mí pẹ̀mọ́ lọ́wọ́n bá àbó ládìí ọkàn pé Abdulkadir Jilani ń máa ń fò káàkiri ń máa ń yọ káàkiri káàkiri káàkiri àbí àwọn ní kápá kan lórí àwọn gbogbo àwọn kiní wọ̀nyí àbáwọn gẹ́gẹ́ bí ìmáàmù kan àwọn ní ṣàfáà àkọlọ́jà kìyàmà táwọn àwọn èèyàn máa fagbádà àwọn wọnú àlùjànnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èèyàn gbọ́dọ̀ ṣe ìkọlọ́rù lórí àkídà báwọn èèyàn gbọ́dọ̀ sọpọ́ọ̀tì àjọ tó mùsùlùmí ó jìnà sí mẹ́sìlú báwọn sàwọn wọn ṣe sáré ń àbí wọn ṣe ìkírun níbi tí bá ti ń fi nǹkan mí ìrìnlẹ̀ lẹ́yìn Okay. Fadal. Last question, inshallah. Alaikum assalam. Okay, okay. Ben, Ben. Mashallah, jazakumullah khairan. Ká tó gba last question wa. Brother wa kan tí wọ́n ń bẹ ní ilé ìwòsàn tí wọ́n ń ṣètọ́jú fún lọ́wọ́ kọ́lọ̀ bàbá fún ọlálàsàn so atọ́rọ lọ́dọ̀dọ̀ mọ̀ pé ta bá ń ṣe àdúgbò àti àṣẹ dùá wa ká máa rántí wọn nù dùá lẹ́yìn náà àwọn brọ́dà wa afáàláre wọ́n ń gba donation díẹ̀ díẹ̀ fún wa níta náà bá lè fi ràn wọ́n lọ́wọ́ nípa ìtọ́jú ká fún àbúyá imam imam ahmad àbí ustaz Lanre so wọ́n fi sọ fún wọn òṣìṣẹ́ fún lọ́ọ́ last question inshallah wọ́n ní wọ́n lọ kí brọ́dà náà ní uih ní lẹ́yìn àìlà lónìí inshallah jazakumullahu khairan. irun ẹni lálàáfíà kò sí problem náà a ti wúyàn kọjá sẹ́yìn irun ẹni lálàáfíà sẹ́yìn pé ẹ̀ mọ̀ ó dàgẹ́ bí ìmáàmù tí wọ́n tó ń de pàró ni ẹ ti wá kírun lẹ́yìn wá ní ìmọ̀mù yẹn jóògùn ẹ ní láti túnmù yẹn kí irun tí ń lálàáfíà so fọ́múlà ni pé kírun ìmọ̀mù bá lálàáfíà irun tí ń lálàáfíà so àwa ti àti kírun ti wà nù kàlá bẹ̀sìgbà tá a mọ̀ ṣáájú ká tó débẹ̀ mo dé mọ́sídù kan ní táǹkẹ̀ lọ́jọ́ túmọ̀ àní mo ṣà ń kírun bẹ̀sìgbà tí mo wá rí pé mọ́sídù àwọn gulam ahmad ni àwọn ahmadiyya ẹsẹ̀kẹsẹ̀ mo ti dìde mo ti bọ́ta eléyìí ò níbi pé káṣẹ̀ máa dóde pa ẹ̀já kírun tán àwọn owó rárá o mo ti ra bọ́ta kò nídìí rárá bí ṣe ti fi ti ń sọ ọ̀rọ̀ tí ń sọ mo ti fi pé eléyìí ẹlẹ́bọ̀là eléyìí khali mùsùlùkù ni wọ́n so wọ́n ń ṣe mùsùlùmí so kọ́lọ̀ kó tún wá ṣe o jazakumullahu khairan wa sallallahu ala muhammadin wa ala alihi wa Thank you. Chief Yusuf wá tó bá pọ̀ ìjákulọ̀ fẹ́ tó bá pọ̀ tó bá kó sípàtì gbogbo kó sínú létí àrísálàmù ìyákulọ̀ ọ̀gá ọgọ̀dé báwọn tí a dábọ̀ lé. Falafi, àbá bọ̀dá ṣe gbọ́ kàlà wa. Àbá ìtún ṣe gbé mọ́tò wa. Ok. Ẹjẹ́ bàbá ẹ gbọ́ kàlà lọ́wọ́. Ẹ mo fẹ́ kẹ́ bá ń kó nǹkan ní pátì òmùn. Bẹ̀tà àwọn bọ́dà tó tẹ̀lé èmi àti coordinator fẹ́ sáré débi kàá wà bá ń bẹ̀ ẹ kàn ló wá máa sọ fún mọ̀ àbí ṣé ẹ dòde wa kò ní pẹ́ eh, eh, kájọjọ lọ eh, ẹ ẹ sáré sí mọ́tò láàrin mo fẹ́ kájọ lọ kó kan ní ká tí o mọ̀.